إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصر الأمة وجاهد في الله حق جهاده صلوات ربي وسلامه الأتمان الأكملان على هذا النبي الأمين وآله الطيبين الطاهرين وصحابه الأخيار الأبرار ومن سار على ناجه واقتدى بأثر إلى يوم الدين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أدوك فون ألون ọba tí ọpẹ́ tọ́ sí lóòrèkóòrè àti ní ìgbà gbogbo látara àwọn oore tó ṣe fún wa ní ọlọ́kan òjọ́ kan léyìí tá a mọ̀ àti èyí tá a mọ̀ tó ṣe fún wa léyìí tá a béèrè fún àti èyí tá a béèrè fún ní ọlọ́kan òjọ́ kan tó fún wa adúpẹ́ fún ọlọ́run ọba lórí eléyìí alukur'an jẹ́ ká mọ̀ yìí pé wa in ta'uddu ni'matallahi lan tusuha tí ẹ bá fẹ́ máa ka ìdẹ̀ra oore ọlọ́run tọ́lọ́wọ́n bá ṣe ní ọlọ́kan òjọ́ kan ẹ lè kà á tán a fún ọlọ́run ọba lórí ẹ̀ atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa aláwòkọ́ṣe wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráalé ẹ̀ àti àwọn sàbí ẹ̀ àti gbogbo ọmọ lẹ́yìn ẹ̀dìgbà tí ayé òní padà jẹ́ ayé má ọlọ́run tó ti fi á sí ojú ọ̀nà tí ó tọ́ kọlọ́run dákun kó má jẹ́ ṣìnà àlékún ọ̀nà mọ̀ ni à ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọba lóòrèkóòrè àti ní ìgbà gbogbo kó fẹ́ nìkankan wá ṣe kó ń gẹ́ oore tí ń bẹ lọ́jọ́ tòní àti oore tí ń bẹ lẹ́yìn ọjọ́ òní àmà béèrè ní ọ̀dọ̀ ọlọ́run kọlọ́run kó pin kárí kó wá wá o aburú tí ń bẹ ní ọjọ́ tòní àti aburú tí ń bẹ lẹ́yìn ọjọ́ òní afi ọlọ́run ọba wáṣọ ń bẹ̀ kọ́lọ́n kó má ṣe ṣọ ẹnìkọ̀ọ̀kan wa àwọn òkú wa tí wọ́n kú sí ní Islam kọ́lọ́n dákun kó bá foríjì wọn kó ṣe wọn ẹrú tó pè kẹ́ kó má ṣe ẹrú tó pè ajé níyà àwa náà ń bẹ nílé ayé òun náà là ń lò gẹ́gẹ́ bá ṣe ń lo yẹn tí ó pamọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa àwa bẹ ọlọ́run àtọrọ ní ọ̀dọ̀ ọlọ́run kí ó máa wa síbi tó nífẹ̀ẹ́ sáà ibi tó sí lẹ́yìn eléyìí akí gbogbo alátòkèdè lẹ́ẹ̀dá si assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lẹ́yìn kíkí tó fi ní ọlájùlọ àkí gbogbo àwọn ọmọ ìyá láti òkè délẹ̀ gbogbo àwọn ẹni tó ṣe ké wọ́n ń tẹ́tí gbọ́ wa kí ọlọ́run dákun kó jẹ́ kí a máa bẹ pẹ̀lú dáadáa o lẹ́yìn eléyìí àwọn bàbá wa mọnimọni ilẹ̀ yorùbá wọ́n ní orí dúró làgbọ́n fi mú mi àwọn ẹnìkan lọ́lọ́wọ́n bá lò ní sábàbí fún ètò yìí ipe ká máa gbóhùn ara wa bákan náà ká sì máa ríra wa ránṣẹ́ lórí ìkànnì Sunna TV Yorùbá yìí àwọn ẹnìkan ni ọlọ́wọ́n bá lò tí ó sì tàbí ṣùgbọ́n ń bẹ tó ṣe wípé wọ́n rí pé kí ló kàn nínú ìgbésí ayé tàwọn àyàfi káwọn lọ lórí ohun tọ́lọ́wọ́n bá ń fẹ́ àti tọ́lọ́wọ́n bá yọ́nú sí. Si látara àdíẹ̀ yìí ohun tọ́lọ́run fún wọn ní dúkìá wọ́n ń fẹ́ káwọn èèyàn kí wọ́n jẹ àǹfààní ẹ̀ àǹfààní àjẹǹjẹ tán àǹfààní tí èèyàn bá jẹ láyé yóò tún padà jẹ ní alkiyama a kí wọn púpọ̀ wọn kú iṣẹ́ takuntakun kọ́lọ́n kó bá ní kí wọn kọ́lọ́n kó bá ní san wọ́n lẹ́san rí gbogbo ibi tí wọ́n ti mú kó kọ́lọ́n kó fi àlùbáràkà sí barakallahu fima anfaqtum wa fima baqiya kọ́lọ́n kó falùbáraka sí ìtẹ́ mú jáde àti tó ṣẹ́kù o bákan náà àwọn ẹnìkan lọ́wọ́n bá lò tó ṣe yí pé báwo ni a ṣe máa tó tí ó fi ní dàrú báwo ni ó ṣe ní dúró àwọn ẹnìkan ni wọ́n jẹ́ aṣíwájú wa tí wọ́n gbé ètò ìbá dání tí wọ́n ò sùn lọ́sàn tí wọ́n ò sùn lóru wípé nǹkan báyìí ló kàn nǹkan báyìí ló bá àsìkò yìí mu nǹkan báyìí ló bá ìgbà yìí mu kọ́lọ́n kó bá kó wọn kọ́lọ́n kó bá ní sanwó-lẹ́sàn rí ọlá àti tóbi ọlá àánú ẹ̀ lórí ẹrú ẹ̀san bẹ̀ níbi tí wọ́n gbé ń bá ẹ̀san bẹ̀ táyé kọ́lọ́n kó ṣe fún wọn láyé tí kọ́kọ́ sáré kọ́lọ́n kó fi fún wọn tàlùkìyàmọ̀ kọ́lọ́n dákun kó tọ́jú ẹ̀dì wọn. ǹjẹ́ látara díẹ̀ yìí a ò gbàgbé àwọn àfáàní ọlọ́kùnrin ọjọ́ kan tọ́lọ́run ní kó máa wá kí wọ́n máa pòkùnkùn tí ń bẹ láyé kí wọ́n máa pa òkùnkùn náà rẹ̀ kí wọ́n máa tanná ìlànà Islam sórílẹ̀ kọ́lọ́n kó bá san wọ́n lẹ́sàn-án rẹ̀ o àti gbogbo àwọn olùjagun sójú ọ̀nà ọ̀tọ́lọ́run tí wọ́n ti lọ láwọn ọ̀fà láwọn imam láwọn èèyàn pẹ̀lú ohun tí wọ́n ní tí wọ́n fi ń jagun sójú ọ̀nà ọ̀tọ́lọ́run lẹ́ni tó ń fowó ẹ̀ jagun ni lẹ́ni tí ń fẹ̀mí ẹ̀ jagun ni kọ́lọ́n kó sọ nìkankan ní ẹ̀san rẹ̀ láì gbàgbé ìkànnì ti TV Yorùbá kọ́lọ́run dákun kó jẹ́ kí iléeṣẹ́ náà kó máa lọ sókè o kọ́lọ́run má jẹ́ ó wálẹ̀ àwọn òṣìṣẹ́ bẹ̀ kó máa bẹ pẹ̀lú wọn o ọlá títóbi ọlá àánú ẹ̀ ní orí ẹrú láì ní fi ọ̀pá ohun tí a lọ ní ọjọ́ tòní pẹ̀lú ìyọ̀ǹda òun náà ni àkọlé kan tó sọ yí pé nabi nabiyyi sallallahu alayhi wa sallam ma'al atfal nabi ànábì siya ànábì ìṣe ànábì pẹ̀lú àwọn ọmọ kéékèèké pẹ̀lú àwọn ọmọdé yóò máa yẹlòmí lẹ́nu wípé àà ah, ǹjẹ́ ànábì náà níṣẹ́ bi. sallallahu alayhi wa sallam ǹjẹ́ iṣẹ́ tọ́lọ́wọ́n bá fi ràn ǹjẹ́ iṣẹ́ kan ni tó ṣe wípé ó ka lára ó wọ̀ lára lóòótọ́ tó tún wá ń ráyè mójútó pé àwọn kan jẹ́ ọmọ kéékèèké irú àwọn tí wọ́n bá ń ro eléyìí àbáwọn tí wọ́n bá ń sọ jáde kí wọ́n máa mọ̀ pé kí ni o wọ́n gbàgbé ọ̀rọ̀ èyí táwọn bàbá amọ́nimọ́ nílẹ̀ Yorùbá tí wọ́n sọ wọ́n ní ẹyin ní ń di àkùkọ ọmọdé tòní òun làgbà lọ́la ọmọọṣẹ́ ò ní òun lọ̀gá lọ́la ọ̀gá ò lè dọ́lọ́hun bó ṣe rí náà nìyẹn anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó bónílé ṣe ó bá lejò ṣe ó bọ́kùnrin ṣe ó bóbìnrin ṣe ó bọ́mọdé ṣe ó bá àgbàgbà ṣe ó bá ọ̀gá ṣe ó ṣe sallallahu alayhi wa sallam mẹ́sáàjì ẹ̀ ìyẹn mẹ́sẹ̀jì ẹ̀ iṣẹ́ ẹ̀ iṣẹ́ gbogbogbò ni iṣẹ́ àgbáyé ni wàrísálàtúhù àmà iṣẹ́ rẹ̀ sì ní ó kó gbogbo nǹkan dání ni kò fi kan lẹ̀ bó ṣe báwọn àgbàlagbà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló bá àwọn ọmọdé sọ̀rọ̀ bó ṣe báwọn àgbàlagbà ṣe bẹ́ẹ̀ náà ló bá àwọn ọmọdé ṣe alayhi salatu wassalam kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ li'annahu mab'uthun min indi rabbi torí òjíṣẹ́ ni tọ́lọ́wọ́n bá gbé dìde ńgbà tọ́lọ́wọ́n bá sì gbé dìde kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀ ó gbọ́dọ̀ jíṣẹ́ náà gẹ́gẹ́ bọ́lá òun ṣe fìran anábì bá àwọn ọmọdé ṣe sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run abiyamọ abọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ onílé káyàkáyó ó ṣe pẹ̀lú àwọn àgbàlagbà ó ṣe pẹ̀lú àwọn ọmọdé torí ẹnìkan ni tọ́lọ́wọ́n bá ti jẹ́rìí ẹ̀ tó ṣe wípé ohun tá mọ̀ ní alukurani fi ìròyìn ìròyìn ẹ̀ níròyìn tó lágbára lábalábẹ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run ní wa innaka la'ala khuluqin azim ìwọ anabi sallallahu alayhi wa sallam ìwọ lẹni tó ṣe wípé òfin níwà tó dáa jùlọ ìwọ òun ló dáa jùlọ ìwọ ẹ dáa púpọ̀ ọlọ́run ló jẹ́rìí eléyìí fanabi mílíọ̀nù fẹ́ kà nínú wà nábì fahuwa akramun nas òun lẹni tó fi ń jẹ́ alápọ̀nlé jùlọ ajuwadu nas ọlọ́ọ̀rẹ jùlọ mélòó la fẹ́ kà níròyìn anábì ó ti àwọn kèfèrí wọ́n mú anábì wa muhammad salam yìí pé huwa sadiqul amin olódodo olùfọkàntán ni wọ́n ti gbà bẹ́ẹ̀ síwájú kó tó di wípé ọlọ́run ọba gbé dìde lójíṣẹ́ wípé ànábì ẹni téèyàn ń bá lò anabi sallallahu alayhi wa sallam ẹni tí yẹn ń gbádùn ni kì í ṣe oníjàmbá fọwọ́l amin wọlé sàbíkọ́ìn kì í ṣe ẹni tá a mọ̀ ní oníjàmbá mẹ́wàá la lára ìwà anabi wa muhammad sallam arahma ike anabi fẹ́ràn kó máa kẹ́yàn kó máa ṣìkẹ́yàn kó máa ṣìkẹ́ ọmọdé kó máa ṣìkẹ́ àgbà àgbọ́rọ̀ ọlọ́run ni tọ́lọ́run ọba sọ nípa ẹ̀ ọlọ́run sọ fún anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ni laqad ja'akum rasul laqad ja'akum rasulun min anfusikum pàápàá kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ó ti wá bá ẹ̀yin olùgbàgbọ́ òdodo rasulun min anfusikum òjíṣẹ́ kan láti inú yín lẹ́ni tẹ́ ẹ mọ̀ kì í ṣàlejò yìí ó ti wá báyìí ìyẹn ẹ̀yin olùgbàgbọ́ òdodo azizun aléhìmá anintum òjíṣẹ́ tá à ń sọ yìí àwọn nǹkan tẹ́ ń kojú nínira àwọn nǹkan tó ṣe wípé ó ń jẹ́ ìnira fún yín tó le lára yín bẹ́ẹ̀ náà lórí fóun náà kò tẹ́ lọ́rùn kò dọ́gba fún o harisun aleikum gbogbo ohun tóun ṣe òun náà ni báwo ni ẹ ṣe gbà fọlọ́hún báwo lẹ ṣe nígbàgbọ́ báwo lẹ ṣe ṣètọ́lọ́hún báwo lẹ ṣe kẹ̀yìn sí ohun tó yàtọ̀ sọlọ́hún. ọlọ́run wa ni bil mu'minina ra'ufur rahim. ẹnìkan ni bil mu'minina ra'ufur rahim ẹni tó jẹ́ aláàánú ni bákan náà oníkẹni fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo látara ohun tá a mọ̀ níkẹyìí òun náà láàfi lọ síbi ta'amulu nabiyyi sallallahu alayhi wa sallam ma al-atfal ohun tá a mọ̀ ní ìṣesí ànábì ìhùwàsí ànábì pẹ̀lú àwọn ọmọ kéékèèké àwọn ọmọdé lábalábẹ̀ a máa bọ́ ohun tí a mọ̀ ní inayatu rasuli sallallahu alayhi wa sallam bẹ̀lẹ̀ àtìfàálẹ̀ wà ìtìmọ́mùhù bíhìm a máa bá nǹkan kan parí ń bẹ̀ kan ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe wípé ó ní fún àwọn ọmọ kéékèèké kò mọ lórí bẹ́ẹ̀ bákan náà ohun tá a mọ̀ ní ìka àwọn ọ̀rọ̀ wọn kún ìkákún alámọ̀rí wọn ànábì ò fi ṣeré wa min dhalik lábalábẹ̀ òun náà ní pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó fòrò àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn òbí àti àwọn alágbàtọ́ ọmọ kéékèèké ó fòrò wọn lọ síbi ìbójútó ohun tí a mọ̀ ní ìrun wọn nígbà tí wọ́n bá ti bẹ ní ọmọdé látara bẹ̀ tí wọ́n bá fi ń dàgbà yóò ti mọ́ wọn lára dáadáa wọ́n sì wá mójútó ìrun kéke náà òun ní bámu sí ọ̀rọ̀ èyí tí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ tí Amr bin Shu'aib radiyallahu an wọn ni sahaba dajumẹ tí ó gbà wá annahu qala ipò òjíṣẹ́ ọlọ́run kọ́lọ́n kó ṣe kí àti gẹ̀mọ́ sọ báyìí múrò àbẹ̀nà àkùnbí sọláàtì lè sábẹ̀ sinin ẹ pa àwọn ọmọ yín láṣẹ nípa ìrun kíkí nígbà tí wọ́n bá ti ní ọdún méje o wàdìrìbóhùn aléyà lè àṣírí sinin tó bá ṣẹlẹ̀ kẹ́ wọn ò kí tí wọ́n fi ń ní ọdún mẹ́wàá ẹ bá wọn wí lórí ẹ̀ ẹ já wọn lọ́rẹ́ lórí ẹ̀ ọ̀fọ́rìkú bainahum fil madajin ọ̀fọ́rìkú bainahum fil madajin kẹ́sì rí wípé ohun tí ó jẹ́ àwọn ibùsùn wọn ẹ sọ́tọ̀ káwọn ọkùnrin máa sùn lọ́tọ̀ bákan náà káwọn obìnrin kí wọ́n máa sùn lọ́tọ̀ ká má da ibùsùn ọkùnrin pọ̀ mọ́ tóbìnrin pé kóníkàlùkù sá máa sùn papọ̀ ìyá kan náà ni wọ́n bàbá kan náà ni wọ́n tó máa sùn papọ̀ inú kan náà ni wọ́n ti jáde okùn ṣòkòtò tí wọ́n fi bí ọkùnrin náà fi bí obìnrin kò sí wàhálà ń bẹ̀ okùn ṣòkòtò kan náà ni wọ́n tú náà fi bí gbogbo wọn nǹkan burúkú ni o eléyìí ó ń jẹ́ ká máa mọ̀ yí pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ni tí ó ka ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké kún àwọn ọmọdé wa nínú ẹ̀ náà yí pé kánábì ka àwọn ọ̀rọ̀ àwọn ọmọ kún kó náà kò lè kan ọ̀rọ̀ wọn òun náà ni wa taslimu alayhim òun náà ni pé ànábì máa ń kí àwọn ọmọdé kò mọ́ lórí bẹ́ẹ̀ ó máa ń sálámọ̀ sí wọn ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa náà bàbá ní ká wo ọ̀rọ̀ tí Anas Malik an tí ó ẹgbẹ́ àwọn ọmọ kéékèèké kọjá tí wọ́n ń ṣeré fasalama aleihim ló bá sálámọ̀ sí wọn wakọ́ ló bá ń sọ yí pé káàna nàbíyù sallallahu alayhi wa sallam yaf'aluhu ó ní ànábì náà máa ń ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam idan ìyẹn láàmà fi mọ̀ yí pé kí ni o ohun tá a mọ̀ ní ànábì ó ka àwọn ọmọdé kún wa kayfa ìwọ́n kọ́ ǹjẹ́ wọn náà o ní ohun tí a mọ̀ ní àkọlé kan àwọn ọmọdé ǹjẹ́ o tẹ̀ fẹ́ kí ọmọdé ǹjẹ́ o tẹ̀ fẹ́ wo ibi tó gbé wà náà dépò ike bóyá o fẹ́ wá sọ pé o fẹ́ kí o fẹ́ sálámọ̀ sí kíkí ọmọdé tí wọ́n fẹ́ kí wọ́n ti rí wípé o ti yẹrẹ ẹ̀ ńlẹ̀ ni o ti yẹpẹrẹ ẹ̀ ni tá a sì mọ̀ wípé kíkí ọmọdé ó fi ń han ohun tí a mọ̀ ní ìsìbáàtù wujudihi yóò máa jẹ́ ká kọ́mọ́ máa mọ̀ wípé òun ń bẹ tí wọ́n fi kí òun tí wọ́n fi bá òun sọ̀rọ̀ a jẹ́ wípé òun ṣe kí ni òun ń bẹ òun wà ẹni tó bá sì mọ̀ kó ń wà yóò máa mẹ́kẹ́ bó tilẹ̀ kó jẹ́ áá òun gbọ́dọ̀ ní nǹkan kan tóun gbọ́dọ̀ ṣe kí ni o tóun gbọ́dọ̀ gbèsè kò mọ lórí bẹ́ẹ̀ wàkàna min tawadu yìí sallallahu alayhi wa sallam annahu la yumani min al-akli ma'ahum wa fi hali ritikabihim khata'an ma anabi sallallahu alayhi wa sallam nínú ohun tá lè sọ nípa ìṣesí àti ìhùwàsẹ́ pẹ̀lú àwọn ọmọdé ẹnìkan ni tó ṣe pé ó rẹ̀rẹ̀ ńlẹ̀ pátápátá nínú rírẹ̀rẹ̀ nílẹ̀ tánàbí ṣe òun náà ní pẹ̀lú sọ́lám annahu la yumani'u minal akli ma'ahum kò sí nǹkan tó kọ̀ fún ànábì sallallahu alaihi láti má jẹun pẹ̀lú àwọn kò mọ lórí bẹ́ẹ̀ tó bá sì rí nǹkan tí wọ́n ṣe tí ò da a máa ṣe kí ni o a máa tún wọn ṣe ṣé bẹ́ẹ̀ náà ni àwa náà ló tọ́ sáré jẹun pẹ̀lú ọmọdé. ẹ jẹ́ ká gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tá a bá ní ká wo ọ̀rọ̀ tí Umar ọmọ Abu Salama radiyallahu anhuma ó sọ yìí pé kuntu gulaman fi hajiri rasulillahi sallallahu alayhi wa sallam wípé èmi ń tèmi mò ń bẹ lọ́mọ kékeré lọ́mọ tí wọ́n ń tọ́jú lọ́mọ tí ń bẹ lábẹ́ ìtọ́jú lọ́dọ̀ ànábì sallallahu alayhi wasallam, sallam wa kanat yadi tatishu fi sahfa ọwọ́ mi níbi tá a ti ń jẹun ó wá bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri inú páànù tá a ti ń jẹun faqala li rasulullahi sallallahu alayhi wasallam, sallam lòjíṣẹ́ lọ́wọ́n ba ló máa ń sọ báyìí fún mi o ya gulam ìwọ ọmọdékùnrin yìí nígbà tó bá fẹ́ jẹun samila sọgbólóhùn bismillah wakul biyaminik jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ wakul mimma yelik kó sì máa jẹ nǹkan tó bá wà lọ́dọ̀ ẹ ohun tó bá kángun sọ́dọ̀ ẹ nípa àánú tí ń bẹ lọ́dọ̀ ẹ tó fi ń jẹun àbáwò tó fi ń jẹun ibi tó bá kángun sọ́dọ̀ ẹ ibẹ̀ ni kó máa jẹ abà nínú tíra imaamu wa al-Bukhari àti Muslim rahmatulahi alayhima kò mọ lórí bẹ́ẹ̀ ṣáwa lè ṣe léyìí yóò pé ká gbọ́ ọmọdé láìpẹ́ kò burú ya wá jẹun pẹ̀lú wa àwọn ò ti rí gẹ́gẹ́ bí nǹkan tó burú. bákan náà nínú ìlò sí ànábì wa Muhammad sallam yashkuru lil atfal wa yad'u alayhim. ويثني عليهم إذا قاموا بعمل طيب nínú ìṣesí ànábì pẹ̀lú àwọn ọmọ kéékèèké àwọn ọmọdé òun náà ni wípé tọmọdé bá ṣe nǹkan tó dáa ànábì máa ń dúpẹ́ fún ọmọdé ànábì ó kí kódà ànábì ó nigbata ṣàdúrà fún nígbà tí ọmọ bá ṣe nǹkan dáadáa irú ilé ìṣẹ̀lẹ̀ bàbá abdullahi bin abbas radiyallahu an wọ́n ní sọ́ọ́bà tó jẹ́mọ́ tí ó sọ ó ní wadu'tu lin nabiyyi sallallahu alayhi wa sallam wadu'a mo bu omi alwala fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam mo bu fún qal man wadu'a hadha lẹ́yìn náà ni ànábì wa béèrè pé talẹ́ni náà tó gbé omi ìbáyé kalẹ̀ fa ukhbir náà bá fún ànábì ní èrò bí nǹkan náà ṣe lọ sí fakọ́ọ̀lù ànábì sọ yìí pé allahumma faqihu fi dín ìwọ ọlọ́run ọba fún ẹni yìí ẹni tó ṣe léyìí fún lágbọ́yé ẹ̀sìn jẹ́ kó ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ ọmọ ṣe dáadáa ànábì ṣe àdúrà fún sallallahu alayhi wa tábánikà wọ́n mẹ́niyàn méjìlá àmàrí lára ẹ̀ nínú kó ṣe dáadáa nínú kó ṣe kan tó kù tá ní káwọ àwọn ọmọdé bẹ́ẹ̀ náà ni káwọ bira wa léèrè kí làwọn á retí lọ́dọ̀ ọmọ tá a fẹ́ fi dá sí tá a fẹ́ fi fi hàn yí pé a rí tó bá ṣe dáadáa àwọn ò fẹ́ dúpẹ́ fún àwọn ò fẹ́ tì í lẹ́yìn lórí ohun tó ṣe yẹn àfi yẹn àfẹ́ ṣe bẹ́ẹ̀ kó ṣàṣìṣe bíbú lílù ìgbátí ìgbárùn lọ́lọ́kùn òjọ́ kan eléyìí kọ́ ni ìlànà ànábì Muhammad sallallahu alaihi wasallam sallam níbi ìbálò àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọmọdé kọ́lọ́n kó kọ́ ẹnìkọ̀ọ̀kan wa mọ́ ṣe kó sì dúró ti ẹnìkọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ fi mú àwọn ìwà rẹ̀ èyí tó ṣe wípé ànábì Muhammad sallallahu alaihi wasallam alihi wa sallam èyí tó ṣe wípé a máa lò nígbà tí ó bá ṣẹlẹ̀ wípé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 كان رسول الله صلى الله عليه وسلم يهتف على الأطفال ويلطفهم كما لوري بيو Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan tó ṣe wípé ó máa ń ṣàánú àwọn ọmọ kéékèèké ni ó sì máa ń ṣe ohun tí a mọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ó fẹ́ràn àwọn ọmọdé ó náànú wọn ó máa ń kẹ́ wọn bákan náà ó sì máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn ohun tí yóò jẹ́ nira fún wọn kì í fẹ́ kódà kí nǹkan náà fẹ́ bọ́ sí nira fún ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tí Shaddad ọmọ Al-Hadi Al-Laythi radiyallahu anhu wọn ni sọ̀hábà tajúbẹ̀ tó ṣe wípé ó sọ anna Rasulullah sallallahu alayhi wa sallam pé dájúdájú òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ata ilal masjid fi adi salat fi adi salawat anabi sallallahu alayhi wa sallam ó wá sí masalasi ẹ̀ láti wá kí ọ̀kan nínú àwọn irun wà máa wo àdó àfìdáì alhassan awil hussein ọ̀kan nínú àwọn ọmọ ọmọ ẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ hassan abika ní hussein ọ̀kan nínú wọn wà pẹ̀lú ẹ̀ níjọ́ náà lọ́hùn sọmọ wàdán àwùjá níbàn lànàbì sallallahu alaihi wasallam ló bá fi ọmọ yìí sí ẹ̀gbẹ́ ẹ̀ wàkà barali sọlá ló bá ṣe Allahu akbar ló bẹ̀rẹ̀ sí ní kírun lọ. وخلال الصلاة سجد رسول الله صلى الله عليه وسلم سجدة أطال فيها níbi tá anabi ti ń kírun lọ anabi wá forí kọlẹ̀ sallallahu alayhi wa sallam ó lọ sujúd ó wá sujúdù kan níjọ́ náà sujúdù náà ó pẹ́ńbẹ̀ gan farafan shadad ẹni tó gba àdéhùn yìí wá ó wá gbé farafan shadad rasahu ní arákùnrin yìí bá gbé orí ẹ̀ sókè pé láti mọ nǹkan tí ń ṣẹlẹ̀ lè yá àlẹ́mọ̀ sábàb láti mọ̀ kí ni ohun tó fa nǹkan yìí ẹ̀rí wàyídà bí tífìlì kọ̀dí sọ́ọ̀dà aláàdúrà nàbí yìí sallallahu alayhi wa sallam nígbà tó fẹ́ rí ó rí wípé ọmọ kékeré yìí ó ti gun ẹ̀yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní sùjúdù yìí ọwọ́ sáàjìr ní ìtànàbì mbẹ ní sùjúdù nígbà tí kọ́lá sọ̀hábà tó radiyallahu anhu àwọn sàábé sọ radiyallahu anhu kọ́lọ̀n kó bá ní yọ́nú sí gbogbo wọn ya Rasulullah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run innaka sajadta bayna dhahranayi salatik sajdatan atoltaha hatta dhananna annahu qad hadatha amrun aw annahu yuha ilayk ìwọ òjíṣẹ́ ọlọ́run ó máa forí kanlẹ̀ nígbà tó ń kírun ní forí kanlẹ̀ tó ṣe yí pé àtọ́lítàá ó forí kanlẹ̀ náà tó yẹ pé ó pẹ́ gan lórí ẹ̀ ni o hátà àdọ̀nà náà annahu kọ̀dẹ̀ hádàtà tó fi di pé àwa ti ń rò wípé aa nǹkan kan ṣe kí ni o nǹkan kan ni ó ṣẹlẹ̀ níbi irun aw annahu yóò ha ilẹ̀ àbí wọ́n ti ránṣẹ́ sí ẹ lámìyẹ́kùn gbogbo ohun tẹ́ sọ yẹn o kò ṣẹlẹ̀ o kò sóhun tó farajọ́ rárá àti rárá wàlàkín nabni ritahala ní ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ní pé ọmọ mi yìí ó di ẹni tó gun orí mi ni o fakaritu ani ọ̀nàjílàhù hátà yakodi hajata mo sì wá kórìíra wípé kí n yára pẹ̀lú ẹ̀ kí n kọ fún títí tí ó fi bí abùkátẹ̀ ààrẹ àdéṣò nínú tíra ìmáàmù wa anasai tí afáwa alalbani rahmatullahi alayhima tí ó sọ àhà ẹ̀ tabanikawu ààrẹ wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam aláàánú ni púpọ̀ pàtàkì jùlọ fún àwọn ọmọdé ó náànú wọn ó sì máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn káwa náà wá wò ǹjẹ́ bẹ́ẹ̀ náà làwa náà jẹ́ lótìtọ́ àti lódodo kò mọ́ lórí bẹ́ẹ̀ o كان رسول الله صلى الله عليه وسلم يحب الأطفال ويقبلهم ويرحمهم ànábì sallallahu alayhi wa sallam ẹnìkan máa ní tó ṣe wípé ó nífẹ̀ẹ́ àwọn ọmọdé bákan náà a sì máa fẹnu kò wọ́n a máa kíìsì wọn bákan náà yóò tún máa ṣe ìkẹ́ wọn. bàbá wo ọ̀rọ̀ èyí tí Anas ọmọ Malik radallahu anhu tí ó gbà wá kọ́l ó sọ yí pé rọ́à nàbíyù sallallahu alayhi wa sallam nisaa wa sibiyana mukbilin ó ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó rí àwọn obìnrin àti àwọn ọmọ kéékèèké tó ṣe kí wọ́n ń bọ̀ kọ́l àsìbtò annahu kọ́l amin urus ẹni tó gba àdìsí náà wà ń sọ pé òun rò wípé bóyá wọ́n kò níbi ìyàwó kan ni. fakọ́mọ̀ nàbíyù sallallahu alayhi wa sallam mumthilan فقال اللهم أنتم من أحب الناس إلي قالها ثلاث مرارا قالها ثلاث مرار nígbà tí Ànábì rí eléyìí tó rá àwọn obìnrin ń bọ̀ tó tó rá àwọn ọmọ kéékèèké tí wọ́n ń bẹ pẹ̀lú wọn Ànábì ò méjì sallallahu alaihi wasallam ó dìde ó dìde ní rírí tó ṣe wípé ó rí wọn ó sì wá ní àwọn ẹni tí mo fi nífẹ̀ẹ́ sí jùlọ ànábì pòórí gbólóhùn ilé mẹ́ta tí ń tọ́ka sí wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ni tó ṣe wípé ó nífẹ̀ẹ́ sí àwọn ọmọdé kò mọ́ lórí bẹ́ẹ̀ nínú ohun tí ń tọ́ka sí ta'amulu nabiyyi sallallahu alayhi wa sallam ma'alatifal ìṣesí ànábì ìhùwàsí ànábì pẹ̀lú àwọn ọmọdé òun náà ni pé anábìwa muhammad sallam yatafakad an ahwal al-atfal ó máa fẹ́ mọ̀ sallallahu alayhi wa sallam nípa báwo ni àwọn ọmọ kéékèèké báwo ni wọ́n wà sí báwo ni wọ́n ṣe ń bẹ sí anábì fẹ́ràn ilé púpọ̀ bákan náà anábì yóò sì máa jẹ́ nítorí pé yóò máa banújẹ́ nígbà tí nǹkan bá ṣe kí ni o tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn ní nǹkan tó ṣe wípé kò bọ́ sí alayhi salatu wassalam ǹjẹ́ látara àdíyẹ yìí bí a bá ní ká wo Ànábì wa Muhammad salam níbi ọ̀rọ̀ tí Anas ọmọ Malik radhiyallahu anhu tí ó gbà wá nígbà tó ṣẹlẹ̀ wípé ọmọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn Ibrahim tó ń pọ̀ka ikú Ànábì ó kìsì ẹ̀ sallallahu alayhi wa sallam ó kìsì ọmọ náà ó fẹnu kó iwájú ẹ̀ lẹ́yìn eléyìí ohun tá a mọ̀ ní omi jẹ́ omi ẹkún ó bẹ̀rẹ̀ sí ní dà níwájú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam faqala lahu abdulrahman ibn auf radiyallahu anhu nígbà náà ni abdulrahman ọmọ auf wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam kọ́lọ́n kó bá yọnu sí i wa anta ya rasulallah àá títí fi akọ ìwọ náà ìwọ jíṣẹ́ ọlọ́run ìwọ náà tún ṣe báyìí fakọ́l anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní yabna auf mo kè wọ ọmọ auf ní abdulrahman wípé innaha rahma èyí tí wọ́n rí yẹn ìkẹ́ni o thumma atba'aha bi ukhra lẹ́yìn náà ló tún fi èmi ló fi tẹ̀lé faqala sallallahu alayhi wa sallam anabi wọn sọ yìí pé nínú tó fi tẹ̀lé innal ayna dájúdájú ohun tí a mọ̀ ní ojú tadma yóò máa da omi nígbàtí nǹkan bànújẹ́ bá dé wal qalbu yahzan ohun tá a sì mọ̀ ní ọkàn yóò máa bàjẹ́ èèyàn lèèyàn ṣùgbọ́n àwa o wala naqulu illa ma yurdi rabbana àwa ń tiwa àwa ò ní sọ nǹkan kan àyàfi nǹkan tí yóò yọ ọlọ́run ọba wa nínú tí yóò dùn ọlọ́run ọba wa nínú ní nǹkan tí yóò jáde lórí ahọ́n tiwa o wa inna bifiraqika ya Ibrahim lamazunun kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ o dájúdájú ìwọ Ibrahim òòyà tó ṣẹlẹ̀ láàrin wa yìí àwa ń bẹ lẹ́ni tí ń banú jẹ́ kò sí tàbí ṣùgbọ́n ń bẹ ìṣàfẹ́rí rẹ ìṣàfẹ́kù rẹ ìkó láàrin wa tó ṣẹlẹ̀ yìí báyìí ìwọ Ibrahim kò sí tàbí ṣùgbọ́n ń bẹ o lamazunun àwa ń tiwa à ń banújẹ́ lé lórí mélòó la fẹ́ kà mélòó la fẹ́ rò nípa ohun tí ó jẹ mọ́ ta'amulu nabiyyi sallallahu alayhi wa sallam ma al ìṣesí ànábì ìhùwàsí ànábì sallallahu alayhi pẹ̀lú àwọn ọmọ kéékèèké lára bẹ̀ a ní ànábì sallallahu alayhi wa ó máa ń kí ọmọ kéékèèké ọmọ ẹ̀ ló kú yẹn ló tún kí ẹ̀ èyí tí ń bẹ láyé gan tí kì í wa ọmọ méjèèjì alhassan àti alhussein tí wọ́n jọ mọ ọmọ ẹ̀ wọn kì í ṣe bèjì wọ́n kàn ń pè kan ní alhassan ni wọ́n ń pè kejì ní alhussein wọn ò bí wọn lọ́jọ́ kan náà bó bá tiẹ̀ jẹ́ wípé ìyá kan náà bàbá kan náà ló bí wọn tí a mọ̀ sí ali bin abi talib tí ń ṣe bàbá wọn radiyallahu wọn ni sahaba tajmain tí ìyá wọn sì jẹ́ fatima bintu rasulillahi sallallahu alayhi wa sallam ìyẹn ọmọ anabi muhammad sallallahu alayhi wa sallam anábì máa ń kíìsì àwọn ọmọ yìí ó wá díjọ́ kan anábì fẹnu kò wọ́n ìtorí níbi kéèyàn kíìsì èèyàn èèyàn fi ohun tá a mọ̀ ní ìfẹ́ òdodo èèyàn fi hàn ní ẹ̀rí anábì kíìsì kan nínú àwọn ọmọ yìí ó wá ṣojú al ọmọ habis fakọ́l ló bá ń sọ báyìí fún ànábì sallallahu alaihi wasallam pé innali ashara innali asharatun innali asharatan minal walad ma qabbaltu minhum ahada allahu akbar ó ní innali asharatun minal walad èmi ń tèmi mo ní ọmọ mẹ́wàá ọmọ mo ní ọmọ mẹ́wàá ṣáńgílítì tó pé ma qabbaltu minhum ahadan mi ò kíìsì kan nú wọn rí ah mi ò kíìsì kan nú wọn rí ẹ jẹ́ ká wo eléyìí náà ó sọ eléyìí fanadara ilayhi rasulullahi sallallahu alayhi wa sallam ní òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ló bá wù lónìí tó sọ thumma qala lànà bí bá ń sọ báyìí sallallahu alayhi wa sallam man la ẹni tó bá ti jẹ́ wípé kì í kẹ́ èèyàn wọn ò ní kẹ́ òun náà ẹni tó bá ṣe pé kì ṣàánú èèyàn wọn ò ní ṣàánú òun náà á bà nínú tíra ìmáàmù wa al-Bukhari rahmatullahi alayhi mélòó la fẹ́ kà mélòó la fẹ́ rò níbi àwọn oníranran àti àwọn oríṣiríṣi ìgbésí ayé tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó lò pẹ̀lú àwọn ọmọdé. káwá bira wa léèrè wípé báwo ni ṣe sí wa pẹ̀lú àwọn ọmọdé ǹjẹ́ akọ́kọ́ ṣe ìsìbáàtù wípé àwọn ọmọ náà ẹnìkan ni wọ́n tí wọ́n ń bẹ ǹjẹ́ aka ọ̀rọ̀ wọn kún ǹjẹ́ mọ̀ yí pé àwọn gan lára náà báyẹ̀ náà làwa náà wà lánàá àmọ́ eléyìí o. àmọ́ eléyìí àwọn yorùbá sì ní okùn ní gùngùngùn kó má níbi tí wọ́n ti fà á wá ibì kan lèèyàn ti ń bọ̀ ibì kan lèèyàn dé ibì kan sì lèèyàn ń lọ bẹ́ẹ̀ náà ni ìrìn àwọn ọmọ yìí nílé ayé ànábọ̀jútó wọn o ànábọ̀jútó wọn ẹ jẹ́ ká wá wo wọn bá eléyìí báyìí nípa ìhùwàsí ànábì sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn ọmọdé àti ìṣesí tànábì bá wọn lò kọ́lọ̀n kó ṣàlékún àti ìgẹ̀fún. ǹjẹ́ látara àdé yìí kò tí ì pẹ́ jù kò sì tí ì lọ jù. àwọn ọmọ wọ̀nyí ẹ jẹ́ ká fi hàn wọ́n wípé a gbà wípé wọ́n ń bẹ táwọn bá ti rí wọn pé kò burú wọn ń bẹ ẹ bá kan ǹjẹ́ àhùwà kí wọ́n ń bẹ a gbọ́dọ̀ rí pé ká ní àbójútó àwọn ọmọ wọ̀nyí gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe ní àbójútó wọn nínú nǹkan àkọ́kọ́ tá a kọ́kọ́ fẹ́ sọ níbi ohun tá a mọ̀ ní ta'amulu nabiyyi sallallahu alaihi wasallam alatifal amẹ́nubà wípé inayatu rasulillahi sallallahu alaihi wasallam lilatifal àbójútó tànábì ní sallallahu alayhi wa sallam fún àwọn ọmọ wọ̀nyí bákan náà ohun tí a mọ̀ ní ìṣàkólé kan alìtìmọ́mù bíi umurihim ìṣàkólé kan ohun tí a mọ̀ ní alámọ̀rí wọn amẹ́nubà amẹ́nubélé yìí nígbàtà fẹ́ wá mú wípé irú àpèjúwe wa abẹ̀rẹ̀ látorí ìrun ǹjẹ́ ohun tá a mọ̀ ní irun agbọ́rọ̀ sánàbì lẹ́nu sallallahu alaihi ǹjẹ́ à ń ọmọ wa ní ohun tá irun ọmọ mi ń bẹ ó ti ní ju ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ tẹ bá ní kó ka Fatiha tó ṣe pé mùsùlùmí ò gbọ́dọ̀ máa mọ̀ tó ṣe pé rúkùnù min arkani sọlá orígun ló jẹ́ nínú orígun ọmọ ń bẹ tó ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún quinze ans fifteen years wípé láńgbájá ó yá ka fún wa suratul Fatiha kò ní rí ka kò lè rí ka bẹ́ẹ̀ bá rí kó kà á nígbà tó ṣe pé àwa gan lára náà a ṣàbójútó àwọn ọmọ tí wọ́n bá sì ń bi wá léèrè wípé àà ta ni olólùfẹ́ ànábì ta ni àyànfẹ́ ànábì ta lẹni tó ṣe ipò ń ṣe tànábì wa muhammad sallallahu alayhi wa sallam a máa sọ pé àwa ni àwa ni wàhádà hadiyu nabiyyi sallallahu alayhi wa sallam fi tarbiyati latifal eléyìí òun náà ni ọ̀nà ànábì ìṣàbójútó ànábì wa muhammad sallallahu alayhi wa sallam níbi ohun tí a mọ̀ ní títọ́ àwọn ọmọdé ká fún wọn níbi ẹ̀sìn ká fún wọn níbi pé ah, alukur'an kitabullah tírà ọlọ́run ọba ni ó ya ẹbẹ̀rẹ̀ si ni ka ẹbẹ̀rẹ̀ si ni ha a wá fi àwọn ọmọ wa sílẹ̀ èyí tó ka pé ká ṣe àbójútó wọn ká ní àkólé kan dáadáa si wọn gẹ́gẹ́ bá a ṣe bá nínú ìlànà náà bìí àníran yẹn nǹkan mi làfẹ́ máa rán tó bá di ọ̀la tó máa ń sọ pọ́ mọ òyàre tó máa ń sọ pọ́ ó di ọmọ akótilétà wọ́n ní. Ni ilé tá a bá fi tọ́mọ èrì ní òwò àwọn Yorùbá ló sọ bẹ́ẹ̀ ìyẹn ni wípé itọ́ ẹnu bó ṣe wà yẹn ilé tá a bá fi kọ́ tá a bá mú tọ́nìsítà ní àfikọ́ ilé ohun tó fẹ́ wóoru ilé bẹ́ẹ̀ òun ni nǹkan tó jàdà bí omi tí a mọ̀ sí èrì òun náà ni nǹkan tí máa ń sẹ̀ láàárọ̀ kùtùkùtù tí máa ń pé òjò fínífíní ń fún òun ní òwò ǹjẹ́ ìlànà òun náà ni kí a kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ ká sì fi ohun tá a mọ̀ ní àánú bá wọn lò ká fi ohun tá a mọ̀ ní ìkẹ́ bá wọn lò kí wọ́n mọ̀ pé a nífẹ̀ẹ́ sí wọn kí wọ́n má rí wa gẹ́gẹ́ bíi wípé ọ̀tá là ń ṣe fún wọn wà ilà bí kì í bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní orí kò mọbi tí wọ́n ní ẹsẹ̀ ò mọbi tí orí ń gbére ẹ̀rí ǹjẹ́ látara díẹ̀ yìí a gbọ́dọ̀ ṣe àbójútó fún àwọn ọmọ wa kí ọlọ́run kó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run kó sì kọ́ ẹnì kọ̀ọ̀kan àmọ́ ṣe lẹ́yìn eléyìí nínú àwọn nkan ti ń kó aburú bá àwọn ọmọ kódà kéèyàn máa fún àwọn ọmọ náà ní ẹ̀kọ́ kéèyàn máa gbé àwọn ọmọ náà sí ojú ọ̀nà téèyàn ò fi ní rí àbáyọrí ire ni sọ́kùbátàlá kíyàr tọ́mọ bá fẹ́ ní ọ̀rẹ́ kó jẹ́ ọ̀rẹ́ tí ó jẹ́ ẹni ẹ̀ṣà ó ṣe pàtàkì púpọ̀ mélòó mélòó òbí ìdààmú ẹ̀ lọ́tún ìdààmú ẹ̀ lọ́sì ìdààmú lọ́sàn ìdààmú lóru ohun tó wà ń bẹ kò ju kí ń lọ bó bá ti ṣe èyí tó lè ṣe níwọ̀nba tó ní nígbìyànjú àwọn ọmọ yìí wọ́n pàdé àwọn ẹnìkan bóyá nílé ìwé ni o àbí níbi iṣẹ́ kan ni o ó parí wọ́n padà yí wọn lágbòdànù òun ni anábì wa Muhammad sọlọsọlọ fi jẹ́ ká mọ̀ yìí pé mọ́sálù jẹ̀lé ìsúsú àpèjúwe ìjókòó pẹ̀lú èèyàn burúkú anábì jẹ́ ká mọ̀ wakadhalika mọ́sálù jẹ̀lé sọ́ọ̀lẹ̀ ìjókòó pẹ̀lú àwọn èèyàn dáadáa ànábì jẹ́ ká mọ̀ wípé ìjókòó pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ó dàbí ẹni tó ṣe wípé ó ti ẹni tó ṣe wípé ó ń ta nǹkan olóòórùn dáadáa tí ń ta àwọn nọ́fíńdà tí ń ta tí ń ta ni ó súnmọ́ kéèyàn rà lọ́dọ̀ ẹ̀ ó sì súnmọ́ kó fúnyàn béèyàn bá ṣe ra tí ò fúnyàn ó súnmọ́ ìjókòó tí yàn lọ́dọ̀ ẹ̀ gan àwọn oorun nǹkan náà kó se kí ni o kó kó latara láṣọ látara bẹ̀ bẹ́ẹ̀ lómi bá rí ọ ni pé alágbájá ah, ni kò ibi tó kò sí ló ṣokùnfà bẹ́ẹ̀ náà sì ni ìjókòó pẹ̀lú àwọn èèyàn burúkú ànábì jẹ́ ká ẹni tí ń jókòó ẹni tí ń ẹwìrì kíní táwọn fi ń náà ni òun náà ń bó tilẹ̀ wù kó jẹ́ tí ó bá kó omi tó jókòó sí yìí ohun tá a mọ̀ ní ẹ̀ta wìrì iná yìí ó lè tabà kójú láṣọ bẹ́ta wìrì iná iná ti ń jáde ti ń ta ti ń ta ti ń ta kùrùkùrù tí ò bá tabà kójú láṣọ ó súnmọ́ ohun tá mọ̀ ní èéfín tí wọ́n ń fẹ́ náà ti ń mú jáde kì í ṣe èéfín dáadáa kì í ṣe òórùn dáadáa yóò wọ ẹni yẹn láṣọ nígbà tóun náà bá padà kúrò ń bẹ̀ rírí tí wọ́n máa rí wọ́n máa rí nírí wípé àá láńgbájá kí ló ṣaṣọ tó dá lu báyìí àbí kí wọ́n máa rí nírí wípé àá irú orun kórun ló wà nínú aṣọ yìí ìyóò máa jẹ́ ká máa mọ̀ wípé nínú nǹkan tí ó máa ń kí ọmọ máa ń létí àbí òun náà ni la gbọ́dọ̀ ṣe ẹ̀ṣà dáadáa fún àwọn ọmọ wa kí wọ́n ṣe kí ni o kí wọ́n jẹ́ni tó yẹ pé wọ́n bẹ̀ ní eré ká má gbàgbé wípé alikẹ́lìbùlikẹ́lìb wala ya'kulu zahab ajálajá ń jẹ kódà kó máa jẹ ohun tí a mọ̀ ní góòlù kódà kó máa mu ohun tí a mọ̀ ní wàrà kó máa mu lẹ́ẹ̀ kó máa mu mílìkì orúkọ òyídà ajá yìí náà ni wọ́n fi pè wọ́n sì ní àgùntàn tó bá bá ajá rìn yóò jẹ̀gbẹ́ la gbọ́dọ̀ fi ṣọ́ra lórí àwọn ọmọ wa ó ṣe pàtàkì bọ́lá ń bá rí pé kéèyàn rí àwọn nǹkan wọ̀nyí ṣe tóun náà lo ìlànà ànábì pẹ̀lú àwọn ọmọ ẹ̀ sallallahu alayhi wa sallam ká má gbàgbé ohun tá a mọ̀ ní àdúà lahum kéèyàn máa ṣe àdúà fún wọn ó ṣe pàtàkì ìlànà ànábì lélẹ́yìí kéèyàn máa ṣàdúà fún wọn bí wọ́n bá ṣiṣẹ́ kí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ ṣùgbọ́n kó má jẹ́ wípé ohun tá a mọ̀ ní èpè èpè èpè lèyìn máa ṣe fún àwọn ọmọ eléyìí kì í ṣe ìlànà téèyàn máa ń tọ̀ ìlànà tí ò dáa ni èèyàn kì í ṣépè fọ́mọ tó bá lọ ṣẹlẹ̀ ipá àsìkò ìgbà téèyàn ń ṣépè yẹn ó ṣe déédéé àsìkò tó bá àsìkò gbígbàdúrà mú ńkọ́ la gbọ́dọ̀ máa ṣàdúrà fún wọn ẹlòmíín máa bú ọmọ ẹ̀ nítorí nǹkan kan tó ṣe olórí burúkú ọmọ má ṣàǹfààní ọmọ tí ò wúlò gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan kan ni tó ṣe wípé a gbọ́dọ̀ jìnnà sí èèyàn máa ń ṣàdúrà fún ọmọ ni èèyàn kì í ṣe àdúrà lé ọmọ lórí ìṣe àdúrà lé ọmọ lórí èpè ni ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa ṣe àdúrà fún àwọn ọmọ wa pé kọ́lọ́hún kí ó tọ́ wọn sọ́nà kọ́lọ́hún kó sì fi ẹsẹ̀ tiwa náà rinlẹ̀ lórí ohun tó ṣe wípé ó nífẹ̀ẹ́ sí àti ohun tó yọ́nú sí eléyìí ni ìlànà tí mùsùlùmí ó tọ̀ tí ó fi máa rí ohun tí a mọ̀ ní ìkẹ́ ti ọlọ́run ọba ní orí ara ẹ̀ àti ohun tí a mọ̀ ní orí ọmọ torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kò jẹ́ ẹnìkan bí kì í bá ṣe wípé ọlọ́run ọba gbé rahmatan lil alamin kó máa jẹ́ ìkẹ́ ìgẹ̀ fún gbogbo àgbáyé pátápátá ìyẹn fẹ́ni tó bá tẹ̀lé kì í ṣe ẹni tí ó bá kọ̀ tiẹ̀ o kọ́lọ̀ kó ṣe wá lẹ́ni tó ṣe wípé a tẹ̀lé ìlànà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́hún sì gbà ní ẹ̀sìn fún ẹnì kọ̀ọ̀kan wa wa akhiru da'wana an alhamdulillahi rabbil alamin subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin والحمد لله رب العالمين الله أكبر الله